tí ó làbíjọ tí ó làbíwé. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. bọ́dí àmsà látọkùn ètò. kò lábùkù kò lábàwọ́n kún fún oyè. bọ́dí àmsà látọkùn ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. tọ́lú tọ́lú. mo ṣe bóyá tó sí tọ́lú. tọ́lú tọ́lú. mo ṣe bóyá tó sí tọ́lú tẹ́tí ń gbọ́ lórí afẹ́fẹ́ nínú ètò tẹ́tí ń gbọ́ lórí afẹ́fẹ́ ọba wọn. ló balẹ̀ gùdẹ̀ sí kọ́ nìyí o. ọba wọn. ló balẹ̀ gùdẹ̀ sí kọ́ nìyí o. Quadri. Hamzat ló ń já wa sí. Quadri. Hamzat ló ń já wa sí. ó ṣe ń lọ. inú ilé la rí àwùjọ. ó ṣe ń lọ. inú ilé la rí àwùjọ. abánidá. dámọ̀ràn bá ní dá. dámọ̀ràn ipa ẹni. ètò ọlọ́gbọ́n ètò olóyè onílà káyé o. bàbá wa lọ tẹwà bọ̀ kọ́ọ̀dù ìyàǹsà ló fọpọlọ tó papọ̀ èyí wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́wà ní kò sí nǹkan ṣẹ̀ wá ìrìn ni o stop bẹ́ẹ̀ ọdún ìtàwọn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà la dẹ̀ dúpẹ́ lọ gbogbo ẹ̀yin fáǹsì wa pé ẹ mà tún kú àdúrótì wa ẹ mà tún kú àmójúbà wa a mà dúpẹ́ lọ́wọ́ yín o <laughs> ojúmọ́ kan ọ̀rọ̀ kan ojúmọ́ kan ètò kan gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ máa gbọ́ bí a ṣe ṣàdéhùn láti máa mú wá fún yín ṣùgbọ́n kinní kan tó máa ń yà mí lẹ́nu tàbí kí n sọ fún yín pé kinní kan tó máa ń mú inú mi dùn Chief Mrs. Adebola Harrison Ọbáfẹ́mi yèyé mòfin QH radio yányán láti UK ẹ káàbọ̀ sórí ètò mọ́ gbogbo ẹ̀yin tó bá pẹ́ tí ń wọlé sórí ìlànà bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ dákun ẹ máa bá wa farahàn lé ìkálẹ̀ láǹfààní àti ìkẹyìn pátán tá a máa lò ní part two yìí á yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n kinní kan tí mo mọ̀ ni pé mo sọ irú ọ̀rọ̀ yẹn náà níbẹ̀rẹ̀ ètò yìí wọ́n ní. Ni àgbà òkè ń wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ mọ́mì wa dáadáa aláàjà Fatima Raji láti Atlanta Georgia ah, ìyá wa dáadáa hmm. mọ́mì ẹ ṣé o ẹ kú ìfẹ́ wa ẹ kú àdúrótì wa o ẹ kú ìfẹ́ wa ní gbogbo ìgbà ẹ kú àdúrótì wa o aláàjà Fatima Raji mọ́mí wa dáadáa láti amẹ́ríkà ẹ ṣé gan ni great grandma wa láti united kingdom great grandma láti united kingdom ẹ bá mi kí kíngì o ẹ ṣé mà great grandma ìyá èkìtì èdè èkìtì náà ni mo fi kí yín káàbọ̀ sórí ètò yìí mo fi èdè èkìtì kí yín o ẹ káàbọ̀ sórí ètò mà mo wá kí mr alaba káàbọ̀ láti london ọmọ jagun láti libya ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ gbàgbé kinní kan pé gbogbo àwọn tó pè wá ní part one lórí ètò yìí wọ́n fìfẹ́ hàn wípé ọ̀rọ̀ tá a gbé wá sórí ètò yìí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n dẹ̀ wá rí nídìí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni wọ́n rí pé ẹni tó bá ń tún nǹkan oní nǹkan ṣe ọlọ́run elédùà òun ló máa ń tuntun onítọ̀hún ṣe ìdí nìyẹn tí a ṣe dúpẹ́ lọ́ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá wọlé ní abala àkọ́kọ́ lórí ètò àtẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ pè bóyá látàrí kankan tàbí mi ẹ̀rá yìí wọlé àdúpẹ́ lọ́wọ́ tìyín náà ṣùgbọ́n o wọ́n ní ó kù òun nìbọn ń ró àtẹ̀yìn tẹ́ ẹ wọlé lálàkọ̀kọ́ àtẹ̀yìn míì tó jẹ́ pé ẹ̀rá ààyè pè wọlé ni ẹjẹ́ àtúnjọ ṣe tábàlà kejì yìí abala kejì yìí la sọ pé ó máa dá lórí ọ̀rọ̀ ti bàbá Mohbad àti Wùmí fúnra rẹ̀ ó ní àwọn new development kan tí àwọn èèyàn mẹ́nu kàn lórí ọ̀rọ̀ bàbá Mohbad ǹjẹ́ ṣé bí ọ̀rọ̀ náà ṣe rí nìyẹn àbí wọ́n kàn gbé káàkiri ọ̀rọ̀ yẹn pẹ̀ka sí ọ̀nà mẹ́ta ọ̀rọ̀ bàbá Mohbad àti Wùmí pẹ̀lú obìnrin kan tí wọ́n ní ó ń rán aṣọ fún bàbá Mohbad lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ má jẹ́ àsọ̀rọ̀ jù ẹ já sáré fẹsẹ̀ kan káfíńdé lè ṣe renix tá a bá ti gbọ́ polówó wọn tán àtẹ̀wájú ẹ ṣeun ẹ kú kalẹ̀ iléeṣẹ́ renix reshape tún yọ lára ọ̀tọ̀ pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ tàfiwé àti gbòṣe renix reshape apps ní jẹ́ káàbọ̀ o ta ló sọ pé kò sí wé ta ló sọ pé kò sí gbò èwe ń bẹ egbò wà tí ń jẹ́ bí idán èyí ló mú kí iléeṣẹ́ renix reshape ó tún yọ sí bọ́ńbọ́ láti ṣàlàyé àwọn oògùn ìbílẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ gbé jáde ṣe bẹ́ẹ̀ rántí renix reshape supplement ìyẹn àwọn oògùn tá a gbé jáde tẹ́lẹ̀ níléeṣẹ́ wa tó ń ṣiṣẹ́ láti gbógun ti àwọn oríṣiríṣi àrùn tó ń bá wa fínra lágọ̀ọ́ ara láwọn bíi bp knockout chacha bloom ọkàn organic capsule ọkàn valina collagen revive forty renix organic pea protein cognop ìṣètò liquid awogba fibrous liquid migration seven àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aláyọ̀ láti sọ fún yín pé àwọn oògùn yìí sì ń ta warawara o ṣùgbọ́n látàrí ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ojoojúmọ́ nípa ohun tí a lè fi wí àtẹ̀gbò ṣe tí òfìgbà kan dáwọ́ dúró nílé iṣẹ́ wa ìdí nìyí tá a fi mú àtúntò bá àwọn oògùn tá à ń gbé jáde lọ́wọ́ yìí èyí tá a pe orúkọ rẹ̀ ní renix reshape apps oògùn ìbílẹ̀ tá a ṣe pẹ̀lú agbára ewé àtẹ̀gbò àwọn baba ńlá wa láwọn bíi anti hemorrhoid tá a ṣe lóníkóró ìpara àti tíì man booster pro ńkọ́ ó wà ní oníkóró tíì àti olómi ṣe ti gbọ́ nípa túdé pack egbògi ajẹ́bíidán túdé tá a ṣe sí powder ọṣẹ rẹ̀ wà ó wà lólómi spray rẹ̀ náà wà tá a lè tẹ̀ sára tá a bá múra tán àti oyin túdè fún lílá àní bp knockout pro organic àti pp seven natural antibiotics liquid tá a ṣe ní olómi àtòníkóró bákan náà la ní arthritis relief pack tá a ṣe ní oníkóró ọṣẹ rẹ̀ náà tún wà tó fi mọ́ tíì àti ìpara herbal flow tonic wà rendiabetes lóníkóró àti tíì sleeping flex herbal tea wà àní slim fit natural weight loss lóníkóró àtolómi fibroid is wà ìṣètò free A B and c fresh mind tea tó ń ṣiṣẹ́ fún cholesterol àti ìríran ojú cure relief wà oògùn ìdákọ́lẹ̀ wà oògùn oògùn ojú ń bẹ hepatitis b relief lóní kóró olómi àti powder àní herbal essence organic tó ṣiṣẹ́ fún kòkòrò inú ẹ̀jẹ̀ saku flow náà ò gbẹ́yìn olómi wà oníkóró àti tíì awogbarun liquid ìdí ń bẹ fatty blend pro náà wà àní olómi oníkóró àti tíì tó fi mọ́ aora clean soap àti all purpose herbal tea tá a mọ̀ sí tíì gbogbo nìṣe gbogbo àwọn oògùn yìí ewé àtẹgbẹ́gi ìbílẹ̀ la fi ṣe o bó ṣe wá jẹ́ àjẹbí idán tó owó péréte la ta ẹ̀yin ti us ẹ sí renix reshape headquarter ní four four zero luciana street houston texas seven seven zero zero two two ẹ pè yìí plus one eight eight eight eight nine six nine four three eight bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ bá aláṣẹ iléeṣẹ́ renix sọ̀rọ̀ tí wọ́n dá yín lónìí lẹ́yìn òsọ́kà ẹ whatsapp wa lórí plus one eight three two eight nine eight nine six one zero ẹ̀yin ti nàìjà ẹ kàn sí iléeṣẹ́ renix reshape tó wà ní òde olówó complex òde olówó street adjacent namako water along onisha road ìjẹ̀bú òde nípínlẹ̀ ògùn ẹ pè tàbí kẹ́ whatsapp sórí zero eight one zero six six nine seven one five six àwọn wẹ́bsáìtì wa ni www www.renixwishapeapps.com tàbí www.renixwishape.com renixwishape apps ẹgbẹ́lura kẹjẹ́rìí Sagbara. ìwé àtẹ̀gbò. bí yóò ṣe jẹ́ òun náà lè ti gbọ́ láti iléeṣẹ́ renix yẹn ẹ jẹ́ kí n sáré fún yín ní fóònù nọ́mbà tó jẹ́ pé pípè tẹ́ bá pé ẹni tó ní iléeṣẹ́ gangan àwọn ni wọ́n máa gbé nọ́mbà ọ̀gá àgbà tó ní iléeṣẹ́ renix mò ń tẹnumọ́ kínní kan lẹ́ẹ̀kan mo ní gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ẹ bá ní high blood pressure ẹ̀yin tí ìfúnpá yín bá lọ sókè gbogbo ẹ̀yin tó wáyé pé bp yín ó ti rise àbò máa ń rise ní gbogbo ìgbà tẹ́ bá ní ìfúnpá tó ga ẹ lọ béèrè fún knockout organic capsule ẹ má gbàgbé knockout organic capsule àti gbogbo àwọn product wọn míì tẹ́ gbọ́ yẹn ẹ ó ń ta wàràwàrà ẹ fóònù nọ́mbà tẹ́ lè pè wọ́n sí tó jẹ́ pé ẹni tó nílé iṣẹ́ ló máa gbé òun ní plus one eight three two eight nine eight nine six one zero plus one eight three two eight nine eight nine six one zero ẹgbọ́n nọ́mbà ilẹ̀ kan sí plus one eight three two eight nine eight nine six one zero bí o ṣe jẹ́ òun nìyẹn tó alájà ní màṣáhùn akínyìn o ẹ káàbọ̀ sí orí ètò mà mo dẹ̀ kí ọlọ́wọ́ bọ́tìnì náà pé wọ́n káàbọ̀ sórí ètò yìí ọ̀rọ̀ tá a gbé wá ẹ jẹ́ ká sáré sọ mo dẹ̀ sọ pé tí n bá ti gbé síta mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jábìá mọ́ tòótọ́ inú mi dùn fẹ́lú pẹ̀lú gbogbo àwọn tó jẹ́ pé àjọṣe ti abala àkọ́kọ́ lẹ́ẹ̀kan tó jẹ́ pé wọ́n pè wá wọlé wọ́n dẹ̀ ká mọ èrò ọkàn lórí ọ̀rọ̀ tàgbé wa bet ọ̀rọ̀ ilé tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé kò gba kí gbogbo ẹ̀yin fáǹsì owó oníran ni o ẹ̀ ń láti gbìyànjú láti ṣe kinní kan Mr Samuel ẹ káàbọ̀ ajínrere ẹ káàbọ̀ sórí ètò Mr Samuel now eléyìí náà gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ fáǹsì wa tẹ́ wà lórí rédíò lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ gbọ́dọ̀ dá sí o because ẹ tẹ́ ń jà fún tá rí nǹkan tó fẹ́ taba ẹ gbọ́dọ̀ fún wa ní idea kẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká mú èrò ọkàn tiyín lórí ẹ̀ ọ̀rọ̀ bàbá Mohbad náà ni àti Wùmí àti obìnrin kan tán ló ń kó aṣọ fún wọn wọ́n ní ibi téèyàn ò bá sí ọlọ́run wà ń bẹ̀ òun ni ìdí ọ̀rọ̀ tó fi jẹ́ pé gbogbo tó bá wá sí QH radio àwa ò kì í ṣe ẹni tó jẹ́ pé ọmọ màálù ló mú un because Saheed Òṣùpá ní ọmú èèyàn ló yẹ máa fún èèyàn mu ọmú màálù òun ni màálù máa ń mu Òṣùpá wá jẹ́ kó di mímọ̀ fún wa pé mímu tí wọ́n ń fún àwọn èèyàn ní ọmú màálù mu ni ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń hùwà bí ẹranko ṣé ẹ mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi ò bá kí ń ṣe ẹranko ni kéèyàn rí irú kéèsì irú ikú Mohbad yẹn bí wọ́n ṣe pa á the only thing tèmi ò kì í fi kún ni pé bóyá ẹni báyìí ló pa but a mọ̀ pé wọ́n pa ni ó wá wà lẹ́rìn pé wọ́n pa bẹ́ẹ̀ yẹn ká tó wá rí àwọn kan kan sọ pé ẹni tó pa Mohbad làwọn fẹ́ máa gbèjà ṣe ti rí pé ọmọ màálù ni wọ́n mú tiwọn ìdí tó fi wà bí ẹranko nìyẹn bet tó wà ń bẹ̀ ni pé èmi mọ gbogbo ẹ̀yin fáǹsì wa pé abiyamọ gidi nìyẹn Mr Seun látàgègè ẹ káàbọ̀ sórí ètò ìtàgbéyẹ̀wò ni pé. Pe wọ́n ní obìnrin kan bẹ wọ́n ló ti sọ bàbá Mohbad di brand new wọ́n ló ti panẹ́bí tiwọn tó jẹ́ pé téèyàn bá rí bàbá Mohbad sìn wọ́n léèyàn ò ní dààmú mọ́ ẹ wá máa gbọ́ mi o wọ́n ní gbogbo èèyàn ló ti mọ̀ pé obìnrin yẹn àti bàbá Mohbad fẹ́ fẹ́ra wọn ni wọ́n ní ló fi jẹ́ pé every week ló ń gé àwọn aṣọ ńláńláńláńlá sí bàbá Mohbad lọ́rùn wọ́n lọ́rọ̀ náà ti wá di nǹkan tó jẹ́ pé bàbá Mohbad àtọ́nítọ̀hún wọ́n ní wọ́n ti ń fẹ́ra wọn ṣé àpòpọ̀rọ̀ tí mò ń sọ fún yín tó bá jẹ́ pé bàbá Mohbad nìkan ni mo bá sọ kò ní wúlò fún gbogbo àwọn tá a wà lórí ètò láti jẹ́ pé ká gbọ́ wọ́n wá ní ó ti di nǹkan tó jẹ́ pé obìnrin yẹn àti bàbá Mohbad wọ́n ní wọ́n ti wá ń fẹ́ra wọn pé ìdí tó ń tàn fi máa ń gbé aṣọ sí wọn lọ́rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn wọ́n ní náà o wọ́n ní Wùmí tí wàá ń sọ káàkiri pé ṣe ti wá rí pé bàbá ìyàwó ló ń wá ìdí tóun fi kórìíra bàbá nìyẹn èmi ò gbọ́ bí tí Wùmí ti sọ bẹ́ẹ̀ bet àwọn èèyàn tí ó súnmọ́ wọn lọ́hùn wọ́n ní nǹkan tí Wùmí ń sọ ń sìn ní pé ṣe ti rí pé bàbá tán ń gé aṣọ sí lọ́rùn aṣọ tuntun tuntun lọ́sọ̀ọ̀sẹ̀ pé ṣe ti wá rí pé ìyàwó ló ń wá ibi tí mo wá lọ ń bẹ̀ gangan ni pé èmi ò tí ì mọ̀ bóyá lóòótọ́ etí mo rí ni pé bàbá Mohbad ojoojúmọ́ wọ́n ń wọṣọ tuntun wọ́n dẹ̀ ń jáde dáa bí wọ́n ṣe wá ń jáde dáadáa yẹn ó jẹ́ nǹkan tó dùn mímí nínú because a lè sọ pé torí pé wọ́n ń ṣe ẹjọ́ ọmọ wọn lọ́wọ́ kán máa rùn pa káàkiri so ó jẹ́ kó dùn mímí nínú pípé bá a ṣe ń rí bàbá Mohbad pé wọ́n ń dùn wò lójoojúmọ́ àmọ́ ẹni tí ó ń ra aṣọ fún wọn lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn èmi ò tí ì mọ nǹkan kan tàbí kí n sọ pé mi ò tí ì gbọ́ nǹkan kan wípé bóyá wọ́n fẹ́ fẹ́ra wọn ni o àbí wọ́n tiẹ̀ ti ń fẹ́ra wọn o but àwọn èèyàn kan sọ káàkiri tán gbé àwọn rúmọ̀ kódà wọ́n ti gbé fọ́tò bàbá Mohbad àti fọ́tò onítọ̀hún gan wọ́n ti post ẹ̀ pé wọ́n ti ń fẹ́ra wọn kódà wọ́n sọ débi pé wọ́n ní pẹ́ ṣe introduction wọ́n ní ẹlò wá fa nǹkan tí wù mí àtàwọn tiẹ̀ fi wá ń sọ kiri ń sìn pé ṣe é rí i pé bàbá yẹn ìyàwó ló ń wá lára àwọn ìdí tó ń fi hate ẹ̀ nìyẹn níta wá fẹ́ béèrè àti nǹkan tá fẹ́ fàyọ ni pé bí wọ́n ṣe ń gé aṣọ tuntun sí baba Mohbad lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti baba Mohbad ṣé ó burú jù àbí ṣé ká sọ pé nǹkan tí ò dáa ni pé bí baba Mohbad ṣe ń wọṣọ tuntun tó dẹ̀ ń fà ẹ̀ lójoojúmọ́ ẹ̀sìn yẹn lé ní ẹ̀ẹ́kejì ń bẹ̀ torí a lè sọ pé ọ̀tún ló máa ya sí kó ya sí apá òsì ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé obìnrin tó tiẹ̀ wá ń gé aṣọ sí wọn lọ́rùn ìjẹ́ tí wọ́n bá fẹ́ àbí wọ́n fẹ́ra wọn ṣé yẹn kan àwa tó bá jẹ́ pé ó kàn wá gẹ́gẹ́ bí ẹni tó ń support wọn fún justice ẹ jẹ́ ká mọ ìrú ọkàn yín pé kí ó kàn wá o wọn gbọ́dọ̀ fẹ́ onítọ̀hún o kò di méjì ẹ̀kẹta ń bẹ̀ ni wípé tán bá tiẹ̀ wá fẹ́ onítọ̀hún àbí ṣé wọn fẹ́ onítọ̀hún ẹ jẹ́ kájọ fojú inú wò apá ibo ni ọ̀rọ̀ yẹn ti kan wù mí ṣe rí pé ọ̀nà mẹ́ta ni mo gé ọ̀rọ̀ yẹn sí alákọ̀ọ́kọ́ nínú ọ̀rọ̀ yẹn ni pé bí bàbá Mohbad ṣe ń wọṣọ tuntun tó ń jáde dáńsìn ẹni pé lápá ọ̀dọ̀ tèmi èmi sọ pé ó tẹ́ èmi lọ́rùn inú mi dẹ̀ dùn sí because mi ì lè sọ pé kán máa rùn pa àmọ́ nígbà míì ojú tèmi fi wọ̀rọ̀ ó lè yàtọ̀ sí ilé tẹ́yìn fáǹsì wa fi máa rí òun ló jẹ́ kí n máa béèrè wípé wíwọ sọ tuntun tí baba Mohbad ń jáde dáadáa ǹjẹ́ a lè sọ pé nǹkan tó burú ni bóyá ojú tẹ fi wò ó yàtọ̀ bákan náà kàdé wàá sọ wípé ẹni tí wọ́n wá ló tiẹ̀ ń gé aṣọ fún wọn lọ́sọ̀ọ̀sẹ̀ kápẹ́ wọ́n fẹ́ ẹ̀ẹ́ wọ́n fẹ́ onítọ̀hún ṣé ó kàn wá tó bá kàn wá bóyá lè sọ pé òkè o gẹ́gẹ́ bí pa support wọn o kò yẹ kán fẹ́ o ó yẹ kán fẹ́ o kò kàn wá o ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni pé wọ́n wá fẹ́ obìnrin yẹn o àbí wọ́n fẹ́ apá ibo òun lọ̀rọ̀ yẹn ti kan wù mí òun ni nǹkan tá a gbé wá láti jẹ́ pé opinion gbogbo ẹ̀yin ìyá àtẹ̀yin bàbá wa òun náà la nídìí lórí ẹ̀ bí a ṣe ń dúró de ìpè yín ẹja fẹsẹ̀ kan dé iléeṣẹ́ kibla time tá a bá ti gbọ́ ìpolówó iléeṣẹ́ kibla time tán a máa wọlé sí abala tá a ti gba ìpè mo mọ̀ pọ̀ ní kúrú làákà yín gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa iléeṣẹ́ kibla thailand sọ fún yín pé wọ́n máa ń kó àwọn èèyàn lọ sí orílẹ̀-èdè saudi arabia bóyá tó fẹ́ lọ ṣe hajj especially gbogbo ẹ̀yin alhaji tuntun alhaja tuntun tó ṣe ń múra sílẹ̀ alhaji twenty twenty five alhaja twenty twenty five àbí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí umura december tàbí umura tinuawẹ̀ iléeṣẹ́ kibla thailand àwọn nìkẹ́ bá lọ ẹjá gbọ́ polówó wọn ká tẹ̀wájú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 bí a ṣe sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ bá pè wọ́n sìn pé kẹ́ ẹ forúkọ sílẹ̀ owó tẹ̀yin máa san ó máa kéré sí ti àwọn tó bá wá lọ́wọ́ létà wà yẹn ẹ pé ọ̀gá àgbà tó nílé iṣẹ́ Kibla Time sórí nọ́mbà yìí àwọn gangan náà máa gbé plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹ ṣe gan ni now ẹ já tẹ̀wájú ẹ bẹ́ẹ̀ máa kúrò lẹ́ẹ̀. ọlọ́wọ́ bọ́tìnì. ẹ kọ́ lẹ́tà o. ẹ máa ṣeun ẹ káàbọ̀ sábàlá kejì lórí ètò. mo máa kí yín o ẹ̀rọ ẹ mẹ́ta. ẹ kejì náà ni àwa nìyẹn o. ẹ ṣeun sà. mo lè kí mo kí yín náà ẹ kú ẹ kú ojú ire di àwọn. ẹ ṣeun bàbá ọlọ́wọ́ bọ́tìnì. àwọn àwọn adìyẹ o. ẹ ṣe o sà. àwọn adìyẹ oyè amọ́rí. àmì àmì. ẹ rọra. aláàjì. yes sir. ọmọ àdè kò lè ṣe kó má wùwà ọmọ àdè o. kò sí wọn tó ń lè fi kún un. kódà nílé ṣe ọmọ àlè lóhùn mọ́ ẹ̀kọ́ máa lè lóhùn tán pé jókòó tán pa ìtàn fún un wípé gbogbo wà tó ń kú yìí wà á dáwọ́ ẹ̀sùn olè tó bá fẹ́ káwọn èèyàn kan máa pẹ́ lọ́ máa lò ọkùnrin gangan ló máa pa náà wà yẹn o kò sí bọ́n ṣe fẹ́ dá iná yẹn tó tán máa bò mọ́lẹ̀ bí èsì tó ń tẹ̀lé rú jáde ìpínlẹ̀ wà ọmọ àdé. àwọn àgbàdo ẹ̀ka òwe kan hello. mo ń gbọ́ yín dáadáa. mo ń gbọ́ yín mo ń gbọ́ yín dáadáa. àwọn àgbà pa òwe kan wọ́n ní ẹnu ọmọ kò gba ìyá mi pàdé mọ́ èsì ń bọ̀. Hmm. Hmm. ẹnu ọmọ ò gba ìyá mi pàdé mọ́ èsì ń bọ̀. yóò bá ń ṣe ayé ọ̀làjú tá a wà. Hmm ó yẹ kí ọmọ tó ń pè ní Wùmí yẹn gbogbo ìwà tó ń wù fún bàbá Mohbad ó yẹ kó ti ṣàkó lọ sí pẹ́tẹ́pẹ́ ṣùgbọ́n bàbá Mohbad kan wù ọlá Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run tó ń bẹ nínú bàbá Mohbad tí akọ́kọ́ mọ̀ ìpínlẹ̀ àti ikú Mohbad tó kọ́kọ́ ṣẹlẹ̀ ọmọbìnrin parọ́ mọ́ bàbá Mohbad pé bàbá Mohbad máa ń gbé obìnrin wá sílé tẹ̀ bá rántí gbà yẹn ok. hello. ó yé mi. àwọn kò tí ì sọ ẹsẹ̀lẹ̀ ó ní ó ní ohun tó mú tóun fi hẹ́sì bàbá Mohbad táwọn fi jáde wípé bàbá Mohbad máa ń gbé obìnrin wá sínú ilé Mohbad láti sọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ èmi kàn rà sí àárín yẹn lẹ̀ níwọ̀n bàbá yìí ṣùgbọ́n aláàjì ọ̀rọ̀ yẹn kò wọ èmi lẹ́nu wípé bóyá pé mo lè dá bàbá Mohbad lẹ́bi nítorí ire ń bẹ nínú ibi ibi dẹ̀ ń bẹ nínú rẹ̀ tẹ́ ẹ bá rántí ọjọ́ tí bàbá Mohbad bá wa sọ̀rọ̀ ẹ pè wọ́n tẹ́ ẹ gbé wọn wọlé lórí program ní ọjọ́ yìí bàbá Mohbad ní pé ká wò ó wípé gbogbo wa a lè sùn sí ojú kan ṣo tá a kọrí sí ojú kan ọ̀tún ẹ̀ náà. bẹ́ẹ̀ni. wípé báwọn kan ṣe ń lépa justice fún Mohbad kọ̀ọ̀tà ń wo ìyàwó àwọn èmi gan mo ṣẹ̀bẹ̀rẹ̀ kwẹ́sẹ̀ ní ọjọ́ yẹn pé ìyàwó rí bàbá Mohbad kọ sí ìyàwó ẹ̀ pẹ̀lú àdúrà wípé irú ẹ̀ṣẹ̀ wọn náà ṣẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe ìyá Mohbad tó ń dẹ̀ fi ṣe àdúrà tí tọmọ tìyà ń hùwà burúkú tí wọ́n bẹ̀ náà fi wọ́n rẹ̀ jáde síta kò sí bá a ṣe lè ṣe bá a máa mọ̀ wá wù fún ọ̀pọ̀lọpọ̀ ìka ènìyàn bàbá Mohbad kú rẹ̀ lóòótọ́ kẹ̀dẹ̀ ni ìdí tẹ́bí ṣe wá sọ̀rọ̀ rẹ ni pé ìjọ ṣeé ṣe nítorí ní ilẹ̀ dá bàbá Mohbad lẹ́bi o kò pọ́sibù ọkùnrin bàbá Mohbad ọkùnrin lèmi náà ṣùgbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe. ṣé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a pín kínní yẹn sí yẹn mo fẹ́ kí ó lè yé wa ká lè mọ èyí tẹ̀ bá wa sọ́nbẹ̀ ni o ìkan ni pé bí wọ́n ṣe ń fi fàìn ṣó dáa ìkejì ni pé wọ́n fẹ́ obìnrin yẹn wọ́n fẹ́ ṣókàn wá ìkẹta ni pé ṣókàn wù mí. ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mi lè sọ wípé wọ́n fẹ́ wọn fẹ́ ó kàn wá ìtẹ́mù ṣe ni pé ìwọ̀nba ní ọ̀rọ̀ mi láàrin yẹn láti sọ sínú ẹ̀ nítorí ó yé bàbá Mohbad bọ̀ tí bàbá Mohbad bá wa fẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sínú ọ̀rọ̀ yẹn bàbá Mohbad gbọ́dọ̀ ṣe àlàyé fún àgbáńlá ayé ní àpapọ̀ tí gbogbo wa bá ti wà wẹ́dà ní àwọn tó wà ní blọ́gà ni ọ̀tọ́ wà ní utkẹsẹ̀ ni àtàwọn táwà lórí rédíò wa ń bì báyìí o ó yẹ kí bàbá Mohbad padà jáde kán wẹra wọn mọ́ gbọ̀ngàn bó ti jẹ́ nítorí bàbá Mohbad sọ fún wa wípé obìnrin kan wà lọ́sẹ̀ ọ̀sẹ̀ ló máa ń gbé aṣọ fún àwọn o ló jẹ̀jẹ̀ pé a tún ti rán aṣọ yẹn a tún gbé wa ṣé mo pé bàbá Mohbad sọ̀rọ̀ ẹ̀ gangan fúnra wọn. wọ́n sọ lọ́jọ́ táyé wọ́n bá a sọ̀rọ̀. àwọn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ àwọn náà dẹ̀ jọ mọ̀ wọn tó ń bẹ ní àárín ara wọn ní ìlú dá sí jù ọ̀rọ̀ yẹn ò lè ẹnu ọmọ ọgbà ìyá mi pàdé mọ́ èsì ń bọ̀ ní ìkọ̀tọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ bàbá Mohbad nílò ìtàn ni pé kó wá ti kọ́lé èso ṣe yẹn ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lálàájì ẹ máa bẹ́ẹ̀ sòrí lọ. ẹ ṣé gan olówó bọ́tìnì wa ẹ ṣé gan ni sà. hello ma kúrò ọ̀nẹ́ sà ẹ ọjọ́ mẹ́ta sà. mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò yes sir um, mo fẹ́ dá sí ètò tí ẹ sọ lónìí. yes ma. ó pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ màá sọ nípa ti Wùmí ẹ má bínú sí mi sà yorùbá bọ̀ wọ́n ní. Eh, ẹkùn um, ẹkùn ní ṣọ́ọ̀bù títí títí kó jẹ́ pé ẹnu ajá ni a ti máa gbọ́ tí kò bá kí ń ṣe civilization tó dé bá ilẹ̀ Yorùbá ta ni Wùmí ní ilé alọ́ba ìyàwó ni ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ nínú ilé. No ìyàwó máa bọ́ síta ni kí ló dé tó jẹ́ kó ló ní ẹnu ọ̀rọ̀ lórí ilé alọ́ba àkọ́kọ́ bẹ́kùn bá ń sọ ọ̀bùn ẹnu ajá wùmí kọ́ ni wọ́n á ti gbọ́. okay. so ibi ibi tọ́rọ̀ yẹn wọ́ wá tó ṣe pé wùmí tọ́mọ èèyàn bá dàgbà ni ìyàwó tó máa ń lẹ́nu ọ̀rọ̀ láyé jọ̀hún àwọn ìyàwó ilé orúkọ ni ọmọ tí wọ́n bá bá nílé ó máa ń là wọ́n là mọ́ wọn lórí ohun tìgbà tọ́mọ èèyàn bá dàgbà ni wọ́n á tó di màmá táwọn náà ti pẹ́ nínú ilé yẹn ó ṣe wá jẹ́ Wùmí ló ń olórí ẹbí tí ó fi wá jẹ́ all the time wọ́n wá tí wọ́n bá pe bàbá Mohbad wọ́n máa nílò àti Wùmí who is Wùmí hmm. nítorí Ọlọ́run kò sí respect ó jìnnà ó jìnnà ọmọ wọn ló fẹ́ ọmọ bàbá yẹn ló fẹ́ ọmọ wọn ọkùnrin so ìyàwó ló jẹ́ ńlé alọ́ba yẹn tó bá jẹ́ pé wọ́n fẹ́ ẹ ẹ má bínú sí mi o ọmọ yorùbá ni mi dẹ̀ kí n ṣe àwọn ọmọ ṣé digital essentials ta ní sìn so ìyẹn kọ́kọ́ ju ẹnu ẹ̀ lọ tí wọ́n bá ń pe bàbá Mohbad fẹ́ yàwó wọn ò fẹ́ yàwó kò sí nǹkan tó kàn ẹ̀ẹ́dẹ́jì tí kò bá ṣe nǹkan tó dé tó ní ká rí òun bàbá Mohbad ò bá fẹ́ yàwó mẹ́jọ kí wọ́n fẹ́ mẹ́wàá tágbára wọn bá ti gbé tí hmm. agbára wọn bá ti gbé kò sí ẹni tó tó tọ́ sí lẹ́nu láti máa béèrè lọ́wọ́ bàbá Mohbad pé wọ́n fẹ́ yàwó ìyàwó rọ aṣọ sí wọn lọ́rùn hmm. ilé sẹ́rí bí ó ń kálukú ṣe ń ṣe lé ẹ̀. ó yàtọ̀ tọ̀. ó yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Hmm. ìgbà míì ẹ máa rọ́kùnrin tó máa máa lo benz tíyàwó máa máa fẹsẹ̀ rìn nílẹ̀ yorùbá mo bá wọn fámìlì kan lò ìyàwó ló lówó hajj ó fẹ́ lọ sí hajj but how will ó máa lọ sí hajj ọkọ ò tí ì ní lọ sí hajj owó tó yẹ kóun fi lọ sí hajj ó kò fọkọ ọkọ di aláàjì wọ́n fún un ní àpọ́nlé but ìyàwó ló kówó sílẹ̀ ọkọ ń lo mọ́tò ìyàwó ló rà á sí ẹlòmíì tó bá rí ọkùnrin tó ń dán níta tó ṣe é wú tó ń wú yàn pé à ẹni yóò bá jọkọ mi inú mi ò bá dùn but lọ́tọ̀ ti ìgbà tó ń bá délé ló máa rí wípé ìyàwó ló ń gbọ́ gbogbo bùkátà so bàbá Mohbad ò bá fẹ́ni tó ṣe pé òun ló ń pọnmi ìwẹ̀ fún wọn òun ló ń raṣọ sí wọn ló ń kò sí kò kàn anybody kò kàn wá bí kò bá kí n ṣe nǹkan tó dé tó ní káàárẹ̀ ló fi di pé anything tí bàbá Mohbad bá ti ń ṣe wọn á máa tẹ sórí afẹ́fẹ́ nígbà tí Wùmí lóyún bàbá Mohbad ò bọ́ síta kí wọ́n máa ní ah, eh, ọmọdé yìí ó mà ti lóyún hmm. kò sẹ́ni tó kí ló kan bàbá Mohbad he has his own life to live obìnrin tí ò bá tẹ́ lọ́rùn olú máa kẹ́rù ẹ̀ ló máa padà lọ sílé bàbá ẹ̀ àṣà wa ni nílẹ̀ Yorùbá baálé ilé iye ìyàwó tí wọ́n bá fẹ́ ẹni tí ò bá ti tẹ́ lọ́rùn kó kẹ́rù ẹ̀ kó padà sílé bàbá ẹ̀ hmm. àṣà wa ni ìṣe wa ni nílẹ̀ Yorùbá so ẹ má bínú sí mi o ọmọ Yorùbá ni mí ìlú yorùbá dẹ̀ ni wọ́n ti tọ́ mi dàgbà gbogbo àṣà wa àti ṣe wa tá a sọnù ta wá di pé à ń kórora wa sórí social media yìí tábàrí bù díẹ̀ ọlọ́run á máa ràn wá lọ́wọ́. àmín. àmín. ọtẹ́mi lè sọ nípa ọ̀rọ̀ náà nìyẹn. thank you sir. ẹ ṣé gan-an ni mọ́mí wa ẹ ṣé mọ́. Thank you, sir. tún ti yá o. ẹnu ẹ máa kúrò lẹ́yìn. ẹ ṣeun àwa ṣì wà nírọ̀lẹ́. ọmọ jagun láti Libya ẹ̀ka àbọ̀ sórí ètò. àwa nìyẹn. ẹ bá mi sí ibi ẹ bá mi sí ibi gbé báàgì àti àjáde fẹ́ ẹ̀rẹ̀ tó ti rà. kankan sáré dá sí orí ìfi ẹmu hmm, ká lè jọ sọ káyìn náà bá wa dá sí i. ẹ má bínú sà mélòó ni ọjọ́ orí wọn mi fún mi fẹ́ máa da nàìjíríà láàmú gbogbo everybody gbogbo state mélòó ni ọjọ́ orí wọn mi. ẹ má jẹ́ ká wo gbogbo nǹkan tí wọn mi ń sọ yìí mi ò bí dípò bóyá táìmù yìí ni bàbá bàbá mi máa sọ bóyá àwọn fẹ́ fẹ́ kan tàbí wọn ò kan ọgbọ́n jẹ́ ní tẹ̀sí wọn ní kí wọn mi ṣe níwùn mi ò fẹ́ ṣe òun lé léyìí ṣíṣe bá sábò mi yọ o. Hmm. wọ́n ti ń fẹ́ káfọ́ gbogbo akáta yẹn o ọgbọ́n dé ní tẹ̀sán ní kò sí tó ti ń di gbókè ó dáa pé nǹkan yẹn ti fẹ́ fẹ́ẹ́ dùn lóòótọ́ báyìí yóò fẹ́ ṣe ló fi ṣe bábò mi yọ. kí ni tiẹ̀ pẹ̀lú pé bàbá Mohbad fẹ́yàn kan ọ̀hún dáṣọ sí lọ kí bàbá Mohbad torí pé ọmọ kú òkè kí ó dẹ̀ máa rìn ìdọ̀tí ni. ó yé mi ò ń gbé dáadáa ṣé kí bàbá Mohbad torí pé ọmọ fún kí bàbá Mohbad máa nìjọ sí ilé ṣé bí nínú bàbá Mohbad pé òfin ṣe táàmì sí bàbá Mohbad já ìjọ sí ìdìbáyìí lọ́mọ àfọwọ́pẹ́ àwọn ń fẹ́ ẹ̀kan ọ̀hún fẹ́ nìkan fẹ́ ti introduction ní bàbá Mohbad jẹ́ ọmọ kékeré ni wọn ṣáà kì í sọmọ kékeré àbí wọn sì fẹ́yàwó rí àbí wọn sì bímọ rí ni ìyàwó wà ní wọn gbogbo ayé jọ sọ̀rọ̀ yìí náà ìyàwó wà ní wọn náà hmm. ẹjọ ẹ má jẹ́ ká gba ilé ìwọlé ara ẹ má jẹ́ ká gba wọlé ọbì sórí tí a bá ti ń wò pé a fẹ́ rí ọ̀nà láti fi kúrò níbì kan lórí ọjọ́ sí for Mohbad ìgbà yẹn làwọn tí wọ́n wù mí àti wù mí tó tún máa gbéra ìjáde àbọ̀n gbọ̀ngàn tó wà ní oyún òsìn tó ń gbọ́ wà ní oyún for now tó wà ní oyún òsìn kí ló sì gbò orí tí wọn ò ríra ẹ̀ jẹ́ pé ti bàbá Mohbad tó gbé òun nìkan ṣe ló ń jà àwùjọ sí tó jẹ́ òkè orí tí bàbá Mohbad nìkan lọ́ọ́ rí àdúrà wà nú àwọn bàbá Mohbad bàbá Mohbad fẹ́ bí obìnrin ó fi hàn ráyè láti jà eh, Mohbad fòkè just ìyá Mohbad náà tó wà tó wà fẹ́ rà ọ́ kò kí lóye fún mi máa mú gbogbo ọpọlọ everybody ṣeré aláàbí ẹ máa ká dúró ní orí yẹn ẹ máa ká dúró ní orí yẹn títọ̀rọ̀ fanboy tí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ wá ní ọ̀sán ní agbọ́dọ̀ ọlọ́run fanboy kó nǹkan má dúró lásán because ìbanilórúkọ jẹ́ ó ju pé kọ́ pa èèyàn lọ ìkọ̀kọ̀ síbi tí fanboy máa dé tó máa gba yìí ó máa fẹ́ máa fẹ́ ni láì sí ìdíjàjọ́ òdodo fún Mohbad o. Hmm ẹ̀rẹ́sẹ̀ gbọ́ mi sà. mo ń gbọ́ yín dáadáa. kò síbi tí ó wà kò síbi tí prime boy máa dé tí ó máa gba àmì tó bá máa fẹ́ bẹ̀ o ìkọ́ kàríà ẹ̀ ó ti ló máa lọlẹ̀ ẹ wẹ̀ sí ẹ wo ti àwọn naira mọ́tì tàbí ọ̀sẹ̀ bá yín gbọ́ naira mọ́tì tẹ́lẹ̀ o là ń gbọ́ naira mọ́tì sí yẹn ni tọ́ba ti ẹ̀gbà fáwọn èèyàn ò lè dìde kọjá fúnra wọn bìkọ́ sọ́mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ́n jọ wà ní kágọ́ọ̀sì ni prime boy tó sì ń bẹ̀ kílé tó fẹ́ pa ògo prime náà mọ́lẹ̀ báyìí prime ni ò ní gbà o èmi dẹ̀ máa rọ àwọn bàbá prime àti ìyá prime pé káwọn kan máa gbà àdúró sì gangan ni kọ́ dúró ìwọ̀n tó bá yẹ kó bóyá dájú Mohbad àti ìyá Mohbad ti dúró ti Mohbad ní gbogbo ìgbà tó ń competition ni nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ o kò sí ìdájọ́ òdodo mọ́ ní Nàìjíríà o ẹ wo lórí ikú Adédoyin àìló ní Adédoyin ọ̀rọ̀ Adédoyin òṣà Adédoyin sì tó túta mọ́ bọ́bírísì ṣe mọ̀ pé ọ̀rọ̀ Mohbad tá à ń fà yìí ló ń jẹ́ kí gbogbo àwọn nǹkan yẹn máa wú jáde ẹ wọ̀rọ̀ bọ́bírísì ẹ̀ bọ́bírísì ń ẹ wo ti àwọn Adédoyin àwọn kò sí Adédoyin ẹni tó dájọ́ kú fún tó tún kò tẹ́mi lọ́rùn ẹ wo láti twenty twenty one for twenty twenty two or twenty twenty three kí ló dé sí àwọn Nàìjíríà kí ló dá máa ṣe báyìí Nàìjíríà bọ̀ ọ̀rọ̀ Mohbad ta sì wà lẹ́nu ẹ̀ yìí olóńkọ̀ sí gbogbo nǹkan yẹn ló wú jáde ẹ má jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ Mohbad lọ́sì ọmọ jagun ọmọ jagun láti Libya ẹ ètò tẹ́fẹ́ bá ti dé ètò tẹ́fẹ́ gbọ́ o jọ̀mọ́. ètò tẹ́fẹ́ gbọ́ ti tọ́sẹ̀ tó kọjá lẹ́kọ̀ọ́. Gbógunmi of worldwide. ìtẹ̀síwájú lọ́jì. gbé Ògúnmi international locally locally internationally ibẹ̀ ló wà. bẹ́ẹ̀ ni sà ẹ kú ètò sà. <laughs> ṣé o sà. ṣé rí ọ̀rọ̀ Wùmí sà ẹni obìnrin tó bímọ lọ́sàn-án gangan ni òun ló ní kí wọ́n wá wo ìdí òun tí ò bá jẹ́ pé bàbá Mohbad ti gbogbo àwọn ẹbí ẹ̀ tí ò lẹ́bí gidi mi ò rò pé Wùmí ní àṣẹ láti ẹ̀ ti láti ẹ̀ ti sọ kọ̀ọ̀kan sí nǹkan tí bàbá Mohbad bá ń fi ìgbésí ayé ẹ̀ ṣe. Hmm. even tó bá jẹ́ pé ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n Mohbad tó kàn ju Mohbad lọ lásán tó dẹ̀ jẹ́ ìyàwó àbúrò kò sí ọ̀rọ̀ kankan tó jẹ́ kí Wùmí lè bá ẹ̀gbọ́n Mohbad ìwọ̀n ọkọ ẹ̀gbọ́n tó láti ọpọ́ pàtì àwa máa ń ríra wa sí ìyàwó mi lè sọ pé ẹgbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ àgbàyà ọdún stuff normal wọ ẹ̀gbọ́n ọkọ ẹ ìwọ̀n àbúrò ọkọ tó bá yẹ pé ilé tó dání Wùmí ti wá débi tó jẹ́ pé Wùmí wá fò sókè ó wá ń bá bàbá Mohbad sọ̀rọ̀ bí ọmọ ẹ̀ ẹ kọ́kọ́ wo bàbá tó sọ pé ẹ tó bá mọ̀ nǹkan tí bàbá tí ò bá jẹ́ pé àwọn ìyá Mohbad àti fámìlì burúkú tó gbé bàbá Mohbad léwu mi lọ́wọ́ àti ìjọba Nàìjíríà tí ò dáa ìbá ṣe ń sọ̀rọ̀ yìí prison ló jẹ́ kí Wùmí wà prison ló yẹ kí Wùmí wà kó tiẹ̀ máa kí mo tẹ̀ ṣe àjọ ẹnì case kó máa gbé wá kó máa dá padà ṣùgbọ́n gbà torí mọ̀ pé òun ti ní gbogbo bákọ̀pù àwọn eh, politician Nàìjíríà lọ́wọ́ àtàwọn gọ́ọ̀mẹ̀ntì ọ̀fíṣà nàìjà òun ló fi ń ṣe orí burúkú tó ń ṣe yẹn èwo ló kàn pẹ̀lú ọ̀rọ̀ bàbá Mohbad bó tiẹ̀ jẹ́ pé lọ́kàn mi kì í ṣe nǹkan tó ń ṣe máa yẹn nìyẹn èèyàn tó bá lójú inú á mọ̀ pé kì í ṣe nǹkan tó ń ṣe máa yẹn nìyẹn ara ń kọ́ máa yẹ bó ṣe wà yẹn àánú ẹ̀ máa ń ṣe ní tẹ́ ń ò kàn lè mọ̀ ni aside hmm. from owó ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ ni òkìkí òkìkí ọmọ ẹ̀yẹn ló ń dùn irú ìjọ tí màá yẹn bá ń worú àwọn Davido tó ń wo Wizkid tó ń wo gbogbo àwọn tó ń kọrin títí tí màá yẹn fi máa wọlé sùn kò lè gbàgbé ọ̀rọ̀ Mohbad hmm. because a tún máa gbórin ẹ̀ so ni wà láyè láyè pé ẹ ṣiṣẹ́ ọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n ṣe mọ̀ wọ́n ní èèyàn tó fi ọwọ́ ara tó fi gbé ọmọ hmm. ajá sókè òun ló ń kó lẹ́nu là <laughs> ọwọ́ ẹni ọwọ́ ẹni ọwọ́ ẹni ló wà torí tí ìyá Mohbad àtàwọn àdúrà àti àwọn DJ Bami gbogbo wọn tó bá tó bá pawọ́ papọ̀ kan bá bàbá yẹn jẹta ẹjọ́ bá ti àti fẹ́ parí ṣé oye yín bẹ́yẹn sà so èmi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ mi ò blame bàbá Mohbad fẹ́ ní ti o bóyá ó ṣe bóyá kò ṣe omi ò mọ́ o but tó bá sọ pé ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn màá sì wà ní bóyá bíi seventy percent fún bàbá Mohbad because kì í ṣe nǹkan tó ń ṣe máa bó mọrọ bí ọ̀pẹ̀lẹ̀ ó máa jìyà nǹkan tó ṣe yìí bí kí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kan má sọ pé wọ́n fẹ́ rọ lẹ́wọ̀n wọ́n fẹ́ fìyà jẹ súrìtì máa fìyà jẹ náà òun fúnra máa mọ̀ pé òun fúnra pé súrìtì máa fìyà fi ń ìyàbọ̀ òjò ṣé ilé ìyàbọ̀ lọ ṣé ọmọ yẹn ò ní lọ skul ok tó bá ti wá sọ pé fẹ́ sákúrò ẹ sọ ìlú òyìnbó tó fẹ́ dé báyìí tí gbogbo èèyàn mọ wùmí tán wùmí ti ń so èmi gẹ́gẹ́ bí èèyàn kan ní ti pàtì bàbá Mohbad yẹn èmi ò rò pé ó má yẹ lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o èèyàn lè ṣèyàn láàánú nígbà tí gbogbo èèyàn dẹ̀ ti rí bí a ṣe ń jẹ máa yẹn ṣé tó ń purọ́ pàṣọ ọmọ ẹ̀ ló ń wọ̀ tárákùnrin yẹn ò dẹ̀ délé ọmọ ẹ̀ mọ́ láti gbà tọmọ yẹn ti kú láṣọ tó yẹ pé wọ́n èmi bẹ́ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa mò ń raṣọ tí ń bá rọ́rùn ẹ̀ ọ̀tẹ̀ bá rọ́ aṣọ kan pásọ yẹn fún mi láti nàìjà èyí tí màá fi sọ pé kínní màá tún rọrú ẹ míì màá kó èyí tí mo rọ́tọ́ fún mi yẹn màá kó fún pọ́sí mi tí o tó bá rí lọ́rùn pọ́sí mi tó tún rí tọrùn mi ṣáṣọ mi ni dáàdì mi wọ̀ nìyẹn ni ṣùgbọ́n àwọn tó rí òbí gidi ńlé tí kò sífẹ̀ẹ́ nínú ilé wọn tí wọ́n mọ̀ pé bàbá àtọmọ máa ń wọ nǹkan àwọn ló ń bó ṣe rí gbogbo nǹkan tí Wùmí sọ láti ìbẹ̀rẹ̀ wa àtàmọ́ àtàmọ́ ni ẹni tó yẹ kó fẹ́ gbà sí àdúrà ló yẹ kó nà Wùmí kó nà bí ẹni máa kú ṣùgbọ́n olórí burúkú ọmọ ni hmm. àti pé tẹ bá gbọ́ ẹbí gẹ́gẹ́ bí olówó ọjà kan tẹ́ máa ń pàṣà ẹ sọ pé pé má kàn ń ṣe kinní kan níjẹ̀bú wọ́n máa ń súre pé ẹ̀kan náà máa ń jáde pé ayé àtijọ́ tí ò tí ì sí fóònù tí ò sí bá a ṣe lè pera wa sórí FaceTime gbogbo ẹ̀ pé wọ́n máa ń lọ síjẹ̀bú ni pé bọ́ọ̀ ń sìn gbogbo nǹkan ti di rọrùn pé ẹ kàn lè pè wọ́n kọ́ bẹ́ẹ̀ náà làwọn àjẹ́ náà ṣe di rọrùn gbogbo àwọn tẹ́lẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó ń sọ́pọ́ọ̀tì wù mí yẹn àjẹ́ ni wọ́n ṣe é mọ̀ ni àwọn àjẹ́

sórí ètò lẹ́ẹ̀kan sí. yèyé ọ̀kẹ́ káàbọ̀ sórí ètò mà. àwa nìyẹn ṣe god bless ẹ jọ kí ló ṣàwọn èèyàn wa o kí wọ́n bá wa jù wọ́n sí o. àwọn wo ta ni wa. ẹ lọ ṣọ́ra yín o <laughs> ìgbọ́lẹ̀ bá mi ju ìyàwó mi sí. Ah, ok ok ọ̀la ọ̀ma ọ̀la náà wà gbogbo ọmọ wa lọ́la mà ọmọ wa lọ́la mà. ok ok ok ṣe pẹ̀lú ẹ̀yìn lágbára olúwa ẹ̀ ṣe ti kí gbogbo àwọn tó ti pè é ọlọ́run a máa fún wa ní ọpọlọ àti ìmọ̀ àti òye láti máa fi sọ̀rọ̀ ẹ̀yin náà ọlọ́run alẹ́ fún yín ní ọpọlọ àti ìmọ̀ Solomon torí ẹ̀yin ni kíngì wa ń sùn mm-hmm. ẹ ṣe gan God bless you lápò ẹ rí i pé mo ju kíní yẹn sí aláàjì bóyá bíi two three weeks ago ibi tí wọ́n ti gbé aṣọ lọ fún mi bóyá ẹ rántí bẹ́ẹ̀ ni wọ́n bá aṣọ lọ fún mi tiẹ̀ dùn inú mi dùn pé ah ìwọ ọlọ́run tún gbàdúrà fẹ́ nìyẹn ṣe rí àwọn ará bíi àjẹgbọdọ ń wá ẹni kúnra ni ṣé mo pé wọ́n fi bàbá yìí ṣeré pé wọ́n wọṣọ ìmọ́lẹ̀ àti wá rẹ ẹnìkan tó ṣàánú fún wọn tó lóun máa fún wọn láṣọ wọn tún bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ̀ ṣe rí bàbá yẹn ṣe ń dán yẹn ẹ̀rí pé láti àmúsọ nígbà kan wá wípé afẹ́ máa rí ní pẹ̀lú ìdùnnú ìdùnnú tiwọn ni tiwa afẹ́ máa rí ní pẹ̀lú ayọ̀ hmm. ṣẹ̀mọ̀ àmọ̀ yìí pé nǹkan ṣe yín lábẹ́ iná ti jó yín lábẹ́ at the same time àfẹ́ ikú yín ní ní ọwọ́ wà yìí àfẹ́ ìdùnnú yín ṣe mọ̀ pé mo sọ nígbà tán wa so ìdùnnú wọn lèmi fẹ́ sẹ́ni bọ́n ṣe ń jáde tán yọ bí ọjọ́ yẹn èmi fara mọ́ tí àwọn lásán èmi fara mọ́ ṣe wá rí àwọn tó sọ yìí pé wọ́n fẹ́ obìnrin yẹn ẹjọ́ tí lọ́lọ́ yẹn ẹ bá mi bèrè wọn ṣé bàbá ìmọ̀lẹ̀ ṣé wọn ò níyàwó sílẹ̀ wọ́n níyàwó tó wọ́n níyàwó tí wọ́n nà wọ́n níyàwó tí wọ́n tó bá lè decide nípa àwọn fẹ́ fẹ́yàwó ṣé àwọn ọmọ máa decide yẹn ní tèmi o ní tèmi ní tèmi o mọ̀ fún wọn ò lè ṣe bọ̀tán bá dẹ̀ wá ṣe èmi máa sọ fún wọn pé it's wrong wọn kò sí tó time ṣé kò sí tó time because ìgbà tá a bá ń bá John ten ten wí pé o ti lọ bá yọ mi àwọn bá ń John ten ten wí wípé ẹni tó pè lọ́pẹ́ kò tí kò ti bẹ̀rẹ̀ sí ní pé transformer kiri èdè ṣe understand so tá a bá lè bá yẹn wí fún yẹn ó yẹ ká lè wọ́n ní tí ìyá ọmọ ìyá méjì bá wọnú ilé wọ́n lọ sọ̀rọ̀ tó bá jáde pẹ̀lú ẹ̀rí náà nìṣó wọn bára wọn sọ̀tọ̀ ṣùgbọ́n báyìí pé náà fifty fifty bẹ́ẹ̀ pé lóòótọ́ bàbá ìmọ́lẹ̀ ìfẹ́ ẹni yẹn you need to stop kó stop ṣe bẹ́ẹ̀ ok ọ̀rọ̀ yẹn máa dàbí pé tá à ń á fẹ́ dàbí pé tá à ń bú Wúmi fún. àgbàdo àwọn ṣe ń yẹn lọ wọ́n lè tún lè ṣe ẹni yẹn ṣe set up fún ọ so you need to be very very careful nítorí wọ́n ní ọ̀pọ̀ aláwọ̀ ló délé àwọn ìtumọ̀ wọn. bẹ́ẹ̀ni. wọ́n lè fi ṣe set up nobody knows this this people ọ̀nà ẹni ọ̀nà náà máa fi gbà láti fi wọlé sí bàbá ìwọlé lára sòtò bá dẹ̀ pẹ́ ni ṣe látọkàn ẹ̀ ipò òun fẹ́ fi òun fòun nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ọlọ́run àbùkù fẹ́ nìyẹn bọ̀ kó má use that advantage kó òun fẹ́ fi wọlé sí wọn lára tó bá dẹ̀ wá jẹ́ pé òkè wọn fẹ́ fẹ́ but not now kì í ṣe sìn kó mọ̀ jásìkò kó mọ̀ jásìkò yìí. ṣé wàá rí nípa ti John Tente mo sọ fún yín ṣe nígbà mi tọ̀gbà rí nǹkan sọ mọ́ wọ́n á ti gbé nǹkan mi síta fún distraction mo kò lè wọlé lọ́dọ̀ tiwa because òun ò lè máa bú bàbá ìmọ̀lẹ́ because èyí tó ń kọ́ ṣe ju ti bàbá ìmọ̀lẹ́ lọ hmm. ó pa ọmọ ní abẹ́ ní abẹ́ òrùlé ẹ̀ ó ti ní àkóso sọ nǹkan tó ṣe ọmọ yẹn tẹ ọmọ yẹn tó kú gangan níbi lálẹ́ ọjọ́ yẹn gan ó sì pé transformer nínú ilé yẹn ṣe understand so kò bọ́ sí lẹ́nu mo ti ṣe ṣé mo kí mo ti sọ mo ní àtúwọ́ náà ká ní ìdílé mi ló ṣẹlẹ̀ sí aláàjì àti gbàgbé gbé léyìí honestly ká ní ìdílé mi ló ṣẹlẹ̀ sí àti gbàgbé ẹ̀ ìdílé tó ṣẹlẹ̀ sí ni olóṣèjẹ́ kó máa wẹni sí bàbá ọkọ ẹ̀ lára ọdún tó pè lọ́kọ̀ nǹkan tó jáde lọ́jọ́ kìíní tó ń fi èpè ránṣẹ́ sí bàbá yẹn ṣé wàá lẹ́nu ọ̀rọ̀ sí láti wá bá wọn wípé wọ́n ń gbéyàwó kiri èwo ló kàn Fálànà rántí ẹ̀ tí rí Fálànà tó ń bẹ fá lọ́ọ̀yẹ̀ mú ní kó lọ bá ṣàkóso bóyá ọmọ ẹ̀gbọ́n nínú yín tó tó wà nínú àṣàmà we don't know so ẹ ẹ fi ayé ti John tẹ̀tẹ̀ yẹn ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa pariwo ẹnu ẹ̀ nǹkan tó wà lọ́kàn tèmi lẹ́nu. okay. sòtò e bá e lè kó jẹ́ fún tó bá lè jẹ́ good bàbá ìmọ̀lẹ̀ ẹ focus ẹ má yẹ kẹ́ni kan distract attention yín ẹ má lè yẹ kán fún yín ní wọ́n jẹ because wọ́n lè múyàn nípa obìnrin ẹni ò sọ jù yẹn lọ aláàjì ẹ ṣe. ẹ ṣe mà yèyé ọ̀kẹ́ ẹ ṣeun ẹ ṣe mà. tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀mí tara tójú lù mọ́ ó tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́dẹ o tí ó là fi jọ tí ó là fi wé. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dù ìyá ń ta ọ̀la tó kún ètò. kò lábùkù kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dù ìyá ń ta ọ̀la tó kún ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bóyá tó sì tọ́lú. tọ́lú tọ́lú. kò ṣe bóyá tó sì tọ́lú lẹ ti ń gbọ́ lórí afẹ́. ẹ kọ́ lẹ kú ètò sà. yèyé mòfin QH radio yányán. yányán ni o ó <laughs> eh. tọjọ́ mẹ́ta láti bíi Wednesday ọ̀tọ̀ ọ̀sẹ̀ mo ti gbọ́ eh, rédíò gbẹ̀yìn. Eh, anyway gbogbo tí ẹ ń sọ ni èmi náà gbọ́ ń bìbà ṣe rí alákọ̀ọ́kọ́ ti wù mí pẹ̀lú bàbá Mohbad tó ń sọ pé kó kàn án kò sí èyí tó kàn rárá ó gọ̀ ó fẹnu họra òun àti bàbá Mohbad ò sí ní bísímọ̀ ò sí ní rank kan náà àtọ̀ then number two whatever tí bàbá Mohbad bá ṣe kò tiẹ̀ lẹ́nu ń bẹ̀ nítorí ara nǹkan tó ṣe sọ pé kò ní respect nìyẹn kò kò ní ó wà tó jẹ́ pé ó sọ́ọ̀sì ni nítorí àwọn owó tó ti rí tó ti tó tó ń rówó ná tó dẹ̀ fi pé bàbá Mohbad ló máa ta sí nǹkan tó dẹ̀ tún ta lára ni pé bàbá yóò kó bá dáhùn bàbá Mohbad bá gà wọ́n fowó lọ wọ́n fi gbogbo ẹ̀ lọ kó bá gà òun ó ṣàlóhùn fẹ́ mọ ikú tó pa ọmọ òun wọ́n ti bu títí títí pé owó ló ń wá ogún ló ń wá ìyẹn ò dá wọn lóhùn ó yìí still still so gbogbo nǹkan tó bá tó bá jẹ́ ẹni tó bá ń fún bàbá Mohbad láṣọ tó bá jẹ́ pé wọ́n ń tẹ̀léra wọn ṣe rí kíní tà ń sọ yìí nítòótọ́ wọ́n lè fi eh, anything ló lè fi gbé fi mú yàn but bàbá Mohbad wọn no anybody ní explanation wọn ò oh, àwa gan ní explanation he just need to be very careful nítorí anywhere náà ti lè mú yàn nítòótọ́ but wọn ò oh, wá wọn ní láti wá sórí rédíò láti This we want is we are we are backing so bàbá Mohbad tó wà nílé tó níyàwó lẹ́sẹ̀ so tó bá ti báyàwó ẹ̀ sùn wọ́n ní kò gbọ́dọ̀ báyàwó ọmọ yẹn a ní ìdí gbogbo yẹn ta ni ẹni tá à ń sọ yìí tó bá wù ú tí máa ẹ wúmà tó ń gé aṣọ fún tó bá wù ú láti fẹ́ra wọn kan fẹ́ra wọn wàhálà wọn nìyẹn but kókò wà very careful that is it kó wà very very careful bí um, um, grandma ṣe sọ wọ́n lè gba ẹni bí àlọ́ fi mú yàn but come out very careful but wọn ò wá lẹ́ni wọn ní láti wá sórí rédíò láti wá sọ fún wa pé ẹ obìnrin yẹn tòótọ́ àwọn lọ́ńdọ́ tó wá sórí rédíò ń gbà kan táwọn béèrè question lọ́wọ́ wọn ìgbà yẹn lọ́ọ́ ti sọ statement jáde pé wọ́n láwọn ń wọṣọ wọ́n ní àwọn ṣe kinní kan ẹni ẹlẹ́ni ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló ń gé aṣọ wáfà máa yẹn sọ jáde lẹ́nu so tó bá fẹ́ fẹ́ máa ẹ̀ wàhálà nìyẹn ìyàwó wọn tó wà lọ́jọ́ ní business pẹ̀lú wọn ní láti wá sórí rédíò láti wá sọ fún wa àgbàlagbà ara wọn ni wọn so Wùnmí orí ẹ̀ ti bend pátápátá nǹkan tó tọ́tọ́ ní kó ṣe òun ni kó face kó lọ ṣe DNA tó ní kó ṣe kó lọ ṣe whatever kó ṣe tó pa Mohbad nǹkan tó yẹ kó face nìyẹn kò kàn án alákọ̀ọ́ntà pẹ̀lú bàbá yẹn ni gbogbo máìlì wọn ni pé kí bàbá yẹn kọ̀ rọ́gẹ̀t kó rí jákujáku kó má rówó ná kó má rí aláàánú nǹkan tó ń fẹ́ nìyẹn ọlọ́run ò dẹ̀ rorò hmm. ẹ pa lọ́mọ tán yes ẹ pa ní ọmọ tán ẹ tún fẹ́ kó máa rí jákujáku ayé ìgbà kan nìyẹn ayé ìgbà kan tí ìyá bàbá Mohbad bá dìde lẹ́ni pé nǹkan báyìí lòun fẹ́ gbogbo àwọn èèyàn rẹ́dì láti láti láti láti láti support ẹ̀ àwọn èèyàn gidi àwọn abiyamọ wọn lẹ́dí láti support ẹ̀ ìná sọ̀kò gbé ẹnu ẹ̀ sọ̀kò kan rárá kò dẹ̀ kan wá náà kò kan wá kọ́kọ́ wà very careful ní aláàjì nǹkan tí mi fẹ́ sọ nìyẹn so justice for mobile, justice for all. ẹ ṣeun yeyok yeye mòfin wa yeye mòfin kí wéé ṣe rédíò yán yán yán yán yán yán tẹ̀mí tààrà tòjú lùmọ̀ ó tún ti yá o. ẹ gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹ̀mí tààrà tòjú lùmọ̀ ó tún ti yá o. ẹ gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ìyálóde gbogbo Great Britain. Ah, ẹ kọ iṣẹ́ mẹ́ta o. mọ́mí wa ẹ káàbọ̀ sórí ètò mà. yà mo kí gbogbo ilé o yes ma àwọn tó ti sọ̀rọ̀ àwọn tó tún máa sọ̀rọ̀ mo kí o ẹ ṣé mọ́ mi. mo gbọ́ ọkọ̀ tẹ̀ ń sọ ní ẹnìkan raṣọ fún bàbá Mohbad ó dáṣọ wọn bá ló ń fẹ́ kí ló kan wù mí pẹ̀lú gbogbo yẹn. Hmm. bàbá Mohbad ò jẹ́ anybody ní ẹjọ́ pé ta ni ta ni ṣáájú ẹ̀ tó dá mi ta mo jẹ lẹ́jọ́ bàbá Mohbad ò jẹ́ lẹ́jọ́ náà ṣé torí justice for Mohbad yìí náà la rí fìyẹn tó yìí. ẹ ẹ lọ. ó yẹ wá à ń gbọ́ yín wá. bàbá Mohbad ò jẹ́ anybody nínú gbogbo àwọn tó ń ṣe tá à ń ṣe justice for Mohbad kò sí ẹni tí bàbá Mohbad jẹ lẹ́jọ́ pé kán bọ́ síta kán ṣàlàyé pé ẹni tó ń gbé aṣọ fún àwọn yẹn o àwọn ń fẹ́ ni o àwọn ò fẹ́ ni o wọ́n ní láìfọ́ ara wọn láti lífù sẹ́ẹ̀ ṣé wọ́n nígbésí ayé wọn láti lífù ni wọ́n nígbésí ayé wọn náà láti lífù wọ́n nígbésí ayé wọn láti lífù gbogbo ìwà tí gbogbo ìyà tí àwọn jẹ tán ṣe tán ṣe ṣé àwọn ìwùmí ìyá Mohbad àbúrò Mohbad ẹ̀gbọ́n Mohbad ṣé wọ́n bá wọn jẹ́ nú ẹ̀ ni. tó téèyàn kan bá jáde tó bá ṣe àánú fún wọn ṣé tí wọ́n bá tó bá tó bá tẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ fẹ́ onítọ̀hún kí ló kan àwọn èèyàn ń pa ẹ̀ ṣáwọn náà ní ìgbésí ayé bàbá Mohbad ni ṣé bàbá Mohbad jọ ọmọdé ni wọ́n ń ṣọmọ àná làwọn mọ̀ nǹkan tó àwọn wọ́n mọ̀ nǹkan tó tọ́ sí àwọn wọ́n mọ̀ nǹkan táwọn lè ṣe náà ẹ jẹ́ kéèyàn ká fi ọkùnrin yìí sílẹ̀ ká fi sílẹ̀ pẹ̀lú justice for Mohbad ẹ̀ tó ń ṣe fún ọmọ ẹ̀ so kí àwọn èèyàn nǹkan kí nǹkan tí Wùnmí bá sọ jáde lẹ́nu kó gbé òkè sàlẹ̀ kó gbé sí ti sàlẹ̀ bàbá Mohbad ò jẹ́ anybody ní hmm. ẹjọ́ torí àgbàlagbà ni wọ́n so nǹkan tí ẹlòmíì ò lè gbà kó má máa fi lọ èèyàn pé ẹ bàbá Mohbad kínní kan bàbá ẹ fi ọkọ fi ọkùnrin yìí sílẹ̀ kó ṣe gbèsè ayé ẹ ṣé torí pé ọmọ ẹ ti kú sí kókó wá káwọ́ mọ́nú kó kéèyàn kan tẹ̀ gbé kọ̀ọ̀kan fún kó lóun ò gbà kéèyàn kan sọ pé kò ní kò lóun gbà tọ́yọ̀ ẹni tó ń gbéra iṣan fún tó bá lóun fẹ́ fẹ́ kó fẹ́ tó bá tẹ̀ wọ́n lọ́rùn kò sí wàhálà kò sí kankan tó kò sọ́jọ́ owó ìdùnnú àìjọ dúrà pẹ̀lú gbogbo yẹn. so tó bá jẹ́ mi ni bàbá mo bàbá mo bá jò nídìí láti ẹ̀ ti bọ́ síta kó tiẹ̀ sọ pé mo fẹ́ ṣàlàyé fún yín o nọ́nsẹ̀nsì ni gbogbo wọn yẹn. ok. so kò ní ìdí ẹ̀ bàbá mo bá di nígbèsí ayé ẹ̀ láti lò ó ti nígbèsí ayé láti lò gbogbo èèyàn ti rí pé ó ti ṣe èyí tó yẹ kó ṣe fún ọmọ ẹ̀ orí ẹ̀ náà dẹ̀ ló ṣì wà kó sinmi ó ìwà lórí ẹ̀ bọ̀ nítorí pé wá wà lórí ẹ̀ náà kò tún ní parẹ́ ẹ̀ náà kò ní parẹ́ ẹ̀ òun náà máa live gbèsè ayé ẹ̀ so ẹ jẹ́ ká fi máa yí sílẹ̀ hmm. kó ṣe kọ́ ìkọ́lọ́ ìyàwó ẹ̀ tó wà nílé tó bá fẹ́ lísìtì sí wùmí kó lọ lísìtì sí wùmí. tó bá dẹ̀ tó bá ara rọ kó fara kó fara balẹ̀ kó kó máa wo kó máa wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ torí pé ọkọ ò tí ì kó wa bá so gbogbo yẹn máa sọ pé nǹkan tó àwọn àwọn Áfíríkà nǹkan tó máa ń àwọn ọmọ ò wọn ò kò sẹ́ni tó ní ìyẹn Wùmí ò bá sọ gbogbo ẹ̀ látọ̀ ládọ̀tún la kò yẹ kán lísìn sí hmm. àwọn àwọn ẹgbẹ́ Wùmí ò bá sọ̀rọ̀ láti ọ̀tún làdéjọ́ mẹ́rin kò sẹ́ni kọ́kọ́ tó ó yẹ kán sọ fún wọn pé àti ẹ̀ràn ẹ tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ràn ẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àtẹ̀jí sọ̀rọ̀ nǹkan tá à ń ṣe ni justice mo Mohbad náà la wà lórí ẹ̀ ìgbésí ayé bàbá Mohbad ó yàtọ̀ kó lọ lògbésí ayé ẹ̀ tó bá ṣe òun tó bó ṣe wà nìyẹn hmm. ẹnu ọ̀rọ̀ ọlọ́run á kó yọ àwọn òbí ẹ̀ náà ò ní dákẹ́ àwọn òbí ò ní dákẹ́ so hmm. wọ́n yẹ sọ pé kẹ́hìn òbí ẹ̀ náà bọ́ síta kí wọ́n pariwo fáyé pé ẹ gbà wá o ẹ ràn wá lọ́wọ́ o bọ́tà lè ṣe o káwọn èèyàn lè ṣe fún kí gbogbo ẹ̀ lè lọ torí pé gbogbo èèyàn mọ̀ pé àfi èèyàn tí èèyàn tó bá jẹ́ mi ìmọ̀ bí bá ti pè ló máa sọ pé nǹkan tí wọ́n táwọn yẹn àwọn àwọn mùmí tí wọ́n sọ sí eh, primary pé òtítọ́ ni. Hmm. àwọn náà ni ẹjọ́ àṣẹ sọ pé ìjọ tí ó bá yàtọ̀ máa dá ẹjọ́ kì í ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ yìí tó ń sọ wótòwótò yìí àwọn náà máa lọ dá ẹjọ́ ń bẹ̀ tí ọlọ́run ti mọ bóun ṣe máa dá ẹjọ́ ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ọlọ́run á wà pẹ̀lú prime boy kò ní jìyà tí òfin ṣe tiẹ̀ lágbára ọlọ́run orílẹ̀ yóò kì í ṣe ẹjọ́ ẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú ilé gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé kò ní kankan ṣe ọlá pé gbogbo èèyàn mọ̀ pé kò ní kankan ṣe kò sí kankan tó máa ṣe fún tó bó ṣe ń pariwo yẹn ló dáa káwọn ẹbí ẹ̀ náà dìde wáyé tòtí ẹ̀kọ́ bá sọ fún bàbá Mohbad yìí sí pé tó bá parí kéèsì Mohbad òun fẹ́ ẹni ẹnìkan ó wà lóyìnbó ó wá ra tíkẹ́ẹ̀tì fún bàbá Mohbad àbí ó wá láti ìlú òyìnbó ó wá sí Èkó ó wá fẹ́ bàbá Mohbad ó gbé wá sí ìlú òyìnbó àwọn èèyàn á ní ṣe lọ <laughs> wọn á ní kó ṣe lọ nǹkan tẹ̀mí sọ fún wa ni kò sókè àwọn òkè mo ní mo tẹ̀ ní interest nínú ọkùnrin yìí mo tẹ̀ fẹ́ fẹ́ mo fẹ́ mo wá sí ìlú òyìnbó mo lọ falẹ̀ kóyọ onítọ̀hún ti ṣe gbogbo òwe tọ́gbó kéèyàn kankan má gbọ́ kó gbé bàbá Mohbad pa gbójú Amẹ́ríkà náà gbé lọ àbí ibì kan náà gbé lọ wọ́n lọ ṣe lọ wọ́n yóò kó yẹ sọ fún ọ pé mo níyàwó ilé omi ò lọ. so ó fi ilẹ̀ àgbàlagbà ni wọ́n so wọ́n mọ ibi tán ń lọ wọ́n mọ ibi tán ti ń bọ̀ so gbogbo nǹkan tó délẹ̀ yìí justice for Mohbad yìí ó máa máa ó máa mú nǹkan oríṣiríṣi jáde ni so àwọn ọmọ bó ṣe máa ṣe so ẹ jẹ́ àfi wọ́n sílẹ̀ hmm. ìgbésí ayé wọn ti wọ̀n nìyí ẹ jẹ́ kán lìfẹ̀. kán lìfẹ̀. so ọmọ lọ́sẹ̀ mọ̀ wò máa dì ló ló ló kàn á wá kì í ṣe nǹkan tí wọ́n ń ṣe. justice for Mohbad laba òun ni ìgbésí ayé wọn internal affairs wọn ẹ jẹ́ àfi wọ́n sílẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ lọ́rùn. ó dàbà ẹ ṣeun ẹ ṣeun ìyálòde ẹ ṣeun mọ. tẹbí tara tòjú ló mọ̀ tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. tẹbí tara tòjú ló mọ̀ tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú. hello ma. ṣé wàá gbà láti ẹ ṣé o mọ́mí wa. mo gbọ́ tí ìyálòde ń sọ àtàwọn kan tó ti sọ̀rọ̀ nípa pé wọ́n fún bàbá lẹ́yìn bàbá Mohbad láṣọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọ̀rọ̀ ti Wùnmí àti dáàdì Mohbad ló wà ní wáṣọ. wọ́n wá lẹ́yìn tó fún wọn láṣọ yẹn tó ránṣọ fún wọn yẹn pé wọ́n fẹ́ fẹ́ra wọn wọn tiẹ̀ wá ni wọ́n ti fẹ́ra wọn làwọn ń béèrè pé ṣé ìyẹn kan wà àbí ṣó kan Wùnmí. Ah, Alhaji máa kọrin kan <laughs> fún yín. Mm-hmm. ta ló dàbí ra ta hmm. ló dàbí ra nínú gbogbo alágbára láyé. A supporter, Jesus is a supporter. We are not afraid, supporter. Jesus is our supporter. We are not afraid, supporter. Jésù ni a fẹ́, ẹni tó ní fẹ̀yìntì. ṣé bẹ́ẹ̀ ni wọ́n à ń gbọ́ yín mọ́ mi à ń gbọ́ yín dáadáa sẹ́ni ìdí tí mo fi kọrin yẹn ni pé ọlọ́run ọlọ́run tó tóbi ọlọ́run bá bá gbà aláàjì ẹ má jẹ́ gbà yín lákòókò hmm. torí màá máa lọ́nù ẹ̀mí àwọn èèyàn máa wá ohun tí ó ń fún àwa ní agbára nìyẹn. okay. because àwọn ò kẹ̀kẹ́ àgbẹ́kẹ̀lé ogun àgbẹ́kẹ̀lé agbára tó ń bẹ́nu Allah tó ń bẹ́nu Jésù ni so sọrí gbogbo àwọn tí wọ́n ń sọ yìí wọn ò lè ṣaláìsọ baba Mohbad kò ní jẹ egun kẹ́yìn ẹran mọ́ kò dẹ̀ ní wà kísà kẹ́yìn aṣọ mọ́ bí ọlọ́run ti ń bẹ lókè àwa tí a ń support wọn náà àní jẹgun àní jẹgun kẹ́yìn ẹran àní wà kísà kẹ́yìn aṣọ gbogbo ibi táwọn ọmọ wa bá wà wọn a máa rà lànà wọn máa lówó lóore wọn á sọ bẹ́ẹ̀ because èrò tán ní fún baba Mohbad kì í ṣèrò ọlọ́run èrò dáadáa ni ọlọ́run ní fún wa wọ́n dáṣọ sí wọn lọ́rùn ṣé yẹn ni justice ṣé yẹn dá justice dúró hmm. ṣé yẹn ni fact ṣé bàbá tó ti tó ti jẹ́ pé nínú jíjẹ nínú àìrí ló fi tọ́ ọmọ tán pa yìí ó wá dìde ọlọ́run wá sọ wípé àkókò àti ṣàánú àánú ọkùnrin yìí ó ti tó àwa rí àwọn ẹbí tí ọmọ yìí tí ó fẹnu ẹ̀ sọ àsọtẹ́lẹ̀ pé ìgbà yìí lẹ ẹ ti ń ṣe é ti pẹ́ ìgbà yìí lẹ máa tó mọ̀ pé òun lẹ́bi àwa lẹ́bi èèyàn òun kọ́ ló sọ ọlọ́run ló gba ẹnu ẹ̀ sọ wọ́n wá ń sọ pé ó ń fẹ́ ni tó ń fún láṣọ aláàjì ṣé gbogbo àwọn tí wọ́n ran bàbá Mohbad lọ́wọ́ àwa tá à ń ra dẹ́tà àwa tá à ń pè hmm. lóríṣiríṣi ọ̀nà tá fi ń gbé tá fi ń sọ pé à ń polongo justice àtẹ̀fìgbà hmm. justice ṣé gbogbo wọn náà ni bàbá Mohbad fẹ́fẹ́. <laughs> àbọ̀bìnrin tó sọ pé ó ra mọ́tò fún bàbá Mohbad ṣéyẹn náà fẹ́ fẹ́ wọn ni wọ́n ní Jésù àwọn kan ṣe Jésù lálejò láìmọ̀ so àwọn tó ṣe Jésù lálejò yẹn wọ́n fẹ́ fẹ́ Jésù ni Alhaji irú ò lè ṣaláì má wáyé ariwo tiwọn nìyẹn àwọn òwò ariwo ọjà ariwo táwa ń pa ni pé àní justice iṣẹ́ àwa máa rí gbà ohun tó ń pariwo pé àwọn tó ń fún bàbá Mohbad láṣọ bàbá Mohbad ti fẹ́ wọn àbò fẹ́ fẹ́ wọn ẹjọ́ wọ́n ní ẹlẹ́fọ́ òun ní wò ó taná fẹ́ àtòun àti bàbá Mohbad tán máa níta ló ní kọ́lọ́fín ìwọ ò ní kọ́lọ́fín wọn ò fẹ́ bọ̀tà róyún nù ẹ́ ta ni kó dà yẹn adájọ́ wo ló fẹ́ dà hmm. ṣé pé a mú ẹ dúró wọ́n mú díẹ̀ dúró àbí o mọ gravity nǹkan tó wà nílẹ̀ ṣé Wùnmí ò mọ gravity bó ṣe bá ṣe sọ pé kéré tó ṣọmọ twenty four ṣókéré nú ayé ni ṣọ́ máa sọ pé kò mọ gravity nǹkan tó ṣẹlẹ̀ tí gbogbo èèyàn ń sunkún lórí Mohbad every blessed day lórí ọmọ ìlà àìsàn náà ẹ̀gbọ́n every blessed day tẹ bá rí àwọn tó gbé tó pé mi ò tí nǹkan tó ṣẹlẹ̀ kí n tún pin fúnra mi break aláàjì. bá tún wà lẹ́nu iṣẹ́ ẹ̀ yọ jáde pé ah má jẹ́ kán mú mi ọ̀rọ̀ Mohbad mo ti sọ lánàá nǹkan yẹn á yẹn tún jáde. Hmm. ta ló wá ní kọ́lọ́fín ta ló yẹ kó pe àṣàmọ́ bẹ́ẹ̀ fún tọ́ bá wo Wùnmí dáadáa ó ti lóyún kí Mohbad tó pọ́dún kan náà ṣèbí last month ni Mohbad pọ́dún kan September ẹ lọ bí léèrè pé how ni how old is the pregnancy ìgbà tó ń pariwo pé ó ń tẹ̀lé Bọ́lá Ṣúndà wọ́n ó sun ilé káàkiri ta ló ran fọ́nmú ẹsẹ̀ ìdání ẹjọ́ nígbà tí Mohbad kú kò mọye owó tó ti raise nítorí ikú ọmọ yìí alájì ẹni kó jáde àwọn tó ń defend ẹni kan jáde ṣebí Karimo gan sọ pé owó tó ń raise fún Liam ṣé tí lẹ́yìn tí Mohbad ò bá kú ṣé wọ́n máa raise owó fọmọ yẹn ni ẹ wo iye owó tó ń sọ pé wọ́n raise fún ẹ wo iye owó tí Wùnmí ti gbà through ọ̀rọ̀ Mohbad lórí royalty iṣẹ́ iṣẹ́ tó tó sọ pé ò níṣẹ́ lọ́wọ́ you husband of your youth for ten years tó ti ń bá gbé o dẹ̀ níṣẹ́ ò lábọ̀ o dẹ̀ ń ra mọ́tò aláàjì kọ́ àwọn tó ń sọ kó jáde síta kó wá sọ ọ́ kó wá bẹ̀rẹ̀ sí ní analyse ẹ̀ fún kò níṣẹ́ lọ́wọ́ bọ̀tán ra mọ́tò fún gbà àbí bẹ́ẹ̀ kọ́ kò níṣẹ́ lọ́wọ́ ó ra kọ́lé fún ìyá ẹ̀ so true kí ló fi ọ̀nà wo ló fi ń gbégbà ṣe gbogbo eléyìí ẹ wá ń sọ pé wọ́n dáṣọ sí bàbá Mohbad ṣé kí bàbá yẹn máa rìn lákì ṣé kó máa rìn lákìsà ni kó máa wà kìsà ni tí ò dẹ̀ lè ṣẹlẹ̀. Hmm. they have not seen anything in bàbá Mohbad tàbá gba justice kó máa wo ara tí Ọlọ́run máa fi bàbá Mohbad dìjà nípasẹ̀ àwa èèyàn àwa ẹbí tọ́lọ́run yàn tí wọn. so gbogbo ohun tó ń sọ yẹn gẹ́gẹ́ bí àwọn tó ti sọ̀rọ̀ ṣáájú hmm. aláàjì wọn ò lè ṣaláì má sọ kò sọ̀rọ̀ fún wọn mọ́ ọ̀rọ̀ DNA tó yẹ kó fọ́kọ̀sì ẹ wo how long ló tèkí wọn ṣé owó tó fẹ́ fi ṣe ni ò sí ni ṣé hospital tó ti fẹ́ ṣe ni ò sí ni àwọn ẹ fi ẹ̀tẹ́lẹ̀ ń pa tàlàpàlàpà ní nǹkan tí ò yẹ kó tèkí wa so far ká tó rí justice ǹjẹ́ tó bá yẹ pé Wùnmí dúró ní dúró dáadáa tó ní àwọn òbí kọ tóun dẹ̀gbẹ̀ kọ́ wọ́n support ẹ̀ wípé òkè ẹjẹ́ awájọ́ sèse fọ́mọ ẹ̀ ṣáwọn òbí tí wọ́n lọ kí bàbá Mohbad bá sọ fẹ́ sọ pé wọ́n ṣe dáadáa ni ǹjẹ́ tó bá ṣe dáadáa mi mm, gan ọlọ́run ló mọ ipò tí ò bá tún wà lẹ́nu yìí pé ah ọkọ mi gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbàdúrà kó máa jáde kó máa dúpẹ́ gbogbo àgbáyé mo dúpẹ́ mi ẹ̀ rínú mi ni kò wá ń fàtàmọ́ màtàmọ́ kò sí irọ́tà ẹ̀ pa even including mama Mohbad ṣé yẹn ló kàn ẹni tó bá jowú màmá apáta ni bàbá Mohbad tó ń bá forí sórí wọn máa fọ́ dànù ni it's not a cause wọn bá wọn mú ẹ̀dá wọn mọ irú special being tó náà ń dá bàbá yẹn tó dẹ̀ dá Mohbad tó bá mọ́ ni wọn ò ní try wọn but they have failed and they will continue to fail so Alhaji ẹ má jẹ́ abọ́pọ̀ lọ lé oró lóró yes ma God is with us ẹni tọ́nà bá dẹ̀ ṣe tiẹ̀ kò sẹ́ni tó lè dojú ìjà kọ wọn lè dojú ìjà kọ bàbá Mohbad àfi tán bá lè dojú ìjà kọ lọ́hùn ẹni tó bá ti tó bá ti dojú ìjà kọ lọ́hùn tó ṣẹ́gun Ọlọ́hun kó jáde kó wá sọ otherwise òfò náà máa mú ẹ máa tẹ̀síwájú sà ẹ ṣe àdúpẹ́ sà ẹ ṣe wọ́n mi ẹ ṣe wọ́n ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fà kíkì o. tẹ̀mí tara tojú lù mọ́ ó tún síyá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fà kíkì o. ètò alálùbáríkà àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòun lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. àràgbá yàmúyàmú ṣòun lè tó yẹ. ètò tán fi tọrọ ètò tún ti dọ́dẹ o tí ó là jọ tí ó là wé. kò kò lábàwọ́n ó kún fún oyè. bọ́ọ̀dì àǹtà látọkùn ètò. kò kò lábàwọ́n ó. hello jagun. hello sir ẹ kúrò lẹ sir. ẹ kúrò lẹ ẹ̀yin náà lè máa jẹ́ the last caller. tó ẹ bá wa dá sí o. bàbá mi ìwà tó kù gan bẹ́ẹ̀ adúpẹ́. ọ̀dà kí gbogbo fámìlì ṣèṣe lápapọ̀ kí everybody ojú ọ̀nì tiwa. lórí ọ̀rọ̀ lórí ìtẹ̀sẹ̀ ọkọ̀ sọ lọ́sàn yẹn ọ̀rọ̀ primeboy yẹn wọ́n yóò kàn ṣe ẹgbẹ́ pé iṣẹ́ ní primeboy primeboy ò ní dákẹ́ ni because ẹnu lèèyàn máa fi gbára ẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá tó o bá sọ̀rọ̀ tó o dákẹ́ ara ẹ̀ máa bá ẹ̀ dákẹ́ gẹ́gẹ́ báwọn àgbàlagbà ti máa sọ̀rọ̀ so kó má jẹ́ kéèyàn kankan ṣe kí ni kọ́ halẹ̀ mọ́ ọ sọ́jà kó sọ gbogbo nǹkan tó bá mọ̀ kó máa sọ̀rọ̀ kó máa pariwo kó jẹ́ kó mọ̀ because àwọn ìjọba wa ọ̀rọ̀ náà nìyí bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìjọba ò lè ṣe kí ni wọn ò lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ lèyàn máa fi ń bàjọba jà so òun lọ̀rọ̀ prime boy kó máa sọ̀rọ̀ but kó sọ̀rọ̀ ẹnu ní sísọ because tó bá ń sọ̀rọ̀ kó máa ọkọ̀ tó máa sọ jáde because sometimes tẹ́lifíà máa ń dín sí àwọn ọ̀rọ̀ ẹ̀ the way tó ṣe máa ń sọ àrò the way bó ṣe máa ń fún sọ̀rọ̀ so ó máa ń ṣe kí níbẹ̀ mìíràn gbà mí dáa ah, kò yẹ kí bọ̀bọ̀ ìṣòro báyìí kò yẹ kó sọ̀rọ̀ báyìí so tó lè sọ báyìí lè sọ̀rọ̀ because àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé tó bá sọ mistake kẹ làwọn èèyàn ń wá tó bá sọ jáde tó bá mú ẹ tó wàá lè tì bẹ́ẹ̀ dẹ̀ wàhálà ńlá ni o so kó máa ṣọ́ra a ní kó máa sọ̀rọ̀ but kó máa ṣọ́ra kó dẹ̀ máa ṣọ́rọ̀ ẹnu ní sísọ so lọ́rọ̀ ti fáìbọ̀ nìyẹn lórí ti dáàdi Mohbad àti Wùmí mi ò lè mm-hmm. blame Wùmí mi lè blame because ó ti rí àwọn fámìlì bàbá Mohbad ó ti rí wọn tán òun ló fi lè máa rí bàbá Mohbad fún so ó dẹ̀ ti rí wípé àwọn ọmọ tí bàbá Mohbad náà tún bí kalẹ̀ èmi làdúrà èmi ni kí lorúkọ ẹ̀ ó ti rí wọn tán ó ti rí pàwọn ṣe respect bàbá Mohbad so tí bàbá ò bá ṣé bàbá ò bá lè ṣe nǹkan private mọ́ ni torí pé ọmọ ẹ kú ṣé kò lè kò lè ní kò lè ní private something mọ́ torí pé ọmọ ẹ kú kò dẹ̀ lè múra mọ́ torí pé ọmọ ó lè ó lè jẹ́ òun ló lè máa la ẹnu ṣàkàṣàkà kí ló kọ bàbá mo kí ló kọ òun bẹ̀ bàbá mo bá lè ṣe bó ṣe wù ú because bàbá mo bá lè ń wá justice fọmọ ẹ̀ òun ló ń wá irú kú fọmọ ẹ̀ òun ni ò lè ṣe anything because suspect mi ọkọ ẹ̀ lẹ́ni tó kú tọ́nà tọ́nà tó yẹ gbẹ́rẹ́ síkù ọkọ ẹ̀ lẹ́ni tó kú òun ni ò lè ní ọ̀tọ́ láti kí ẹni kan títí kọ́ gbẹ̀gbẹ́sẹ̀ láìsí wọn ni a lè sọ pé bọ́lá ọmọ ọkú ọ̀dọ̀ náà wà jà ọ̀dọ̀ náà wà jà ọ̀dọ̀ náà wà jẹun mọ́ kọ́ máa wọṣọ mọ́ kọ́ máa wà kí kọ́ máa wà kí sàkiri kò possible náà bọ̀dé olóòtú tí màá fọ advice bàbá Mohbad ni pé tó bá jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn kọ́ fọgbọ́n ṣe é èmi mọ̀ pé kò rí bẹ́ẹ̀ but tó bá padà jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn kọ́ fi ọgbọ́n ṣe é ọgbọ́n tí mo fẹ́ sọ pé kò ti ṣe ni wípé kọ́ rántí wípé obìnrin kan wà lé

ọ̀rọ̀ nìyẹn obìnrin jẹ́ pọ́tàkì obìnrin ní ọkọ kò dénú o kí àwọn bọ́ọ̀lì ṣọ́ra wọn gan wọ́n wà very very careful so because nísìnyí eléyìí méjì jáde ń sìn ó ti dọ̀rọ̀ social media social media ti gbé kò sí níyàwó ní ẹ̀ tó bá gbọ́ sí i kò sí kọ́tà lè sọ fún un tó fi lè believe because woman yẹn raṣọ fún wọn ó lè má sí irú nǹkan tó jọ bẹ́ẹ̀ láàrin wọn ó lè jẹ́ woman yẹn kàn ṣe tiẹ̀ fọ́tọ̀ òun bọ̀ irú nǹkan tó wá ṣẹlẹ̀ ń sì yìí ẹ máa wo ojú tí wọ́n máa dín ìyàwó bàbá Mohbad máa fi wọ bàbá Mohbad bẹ́ẹ̀ yẹn wọ́n náà máa wọ bàbá Mohbad ní wọ̀ pé ẹ̀ definitely nǹkan tó wà láàrin wọn tó bá mú sí kankan láàrin wọn ni kò lè máa gbàṣọ wálé every week kò lè máa gbàṣọ wálé every month kò lè máa gbàṣọ wálé gbogbo ìgbà. so kọ́ wà very careful. ok kọ́ wà very very careful ẹ̀yin náà máa ní láti pé bàbá Mohbad kẹ́ bá sọ̀rọ̀ so ọmọ bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ bìkan tí àwọn bá gbọ́dọ̀ pé kò sí kàtó jọ ìkàtà lóhùn tóun tẹ̀lé wọn káàkiri láti jọ sóhun tó pọ̀ nù ni àbámọ̀ tòun ló kú ni hmm. tó ọjọ́ tí ṣe irú nǹkan báyìí fún so ìyẹn náà tó lè bẹ̀rẹ̀ sí kọ́wọ́ burúkú kò dẹ̀ síbi níìsì àwọn òye níìsì gbogbo níìsì yìí àwọn olórí burúkú ẹ̀sì wọ́n wá ṣubú bàbá Mohbad kò dẹ̀ síbi táwọn lè gbà wọlé tá a bá sọ pé wọn lè gbára ẹ obìnrin tó ń lọ sọ fún wọn tó ń pariwo ẹ̀sì tá a bá sọ pé wọn lè gbára wọn gbára ìyàwó bàbá Mohbad ìjọba tó tẹ̀lé wọn kiri wọn lè gbára ìwọlé because wọ́n lè jẹ́ kó máa yẹ pé you see ṣẹlẹ̀ ní tó ń tàlẹ̀ kiri tó ní pé kò mòre tó ní kan tó ṣe fún ẹ so wọ́n fẹ́ lajú ẹ bó o gbẹ́lẹ́ kó ṣe bó o hùwà báyìí fún so àti yí òbí lọ́kọ̀ padà ó sì fùgà o ó sì fùgà o ẹ bá bàbá mi sọ̀rọ̀ fún wa very very. ẹ ṣeun gbọ́n jagun ẹ ṣeun jagun. tara tójú ló mọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó kan àròtọ̀ tó fa kíkì o. tẹ̀bí tara tójú ló mọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó. gẹ́gẹ́ bá a ṣe sọ pé ẹ jẹ́ ká dàdú lápá bí láti àsìkò yìí adúpẹ́lẹ́ gbogbo ẹ̀yin tẹ́tí bá wa dá sí ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ pé náà tó jẹ́ pé ẹ̀ ráàyè wọlé ẹ má bínú ẹ má bínú ẹ má bínú á pàdé tó bá dé lọ́la lágbára ọlọ́run ṣùgbọ́n láti sìn tó fi máa di ní ọwọ́ alẹ́ fáfà ni ẹ̀yin tó bá jẹ́ pé orin lọ́lọ́kan òjọ̀kan tẹ́ gbádùn ẹ̀ dáadáa abẹ́rẹ́ sí ni máa fún yín láwọn orin tí ẹ gbọ́ títí tílẹ̀ òfin mọ́ kó tó di pé àtúmọ̀ kí n padà bọ̀ wá sí orí ètò ní ọ̀la tí yín tòótọ́ Quadri Hamzat òun náà ló kọ́ mi ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wa. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. QH tẹlifíṣàn dáńgájíá. QHTV ló fẹ́ máa wò. ògbóǹgẹ̀ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QHTV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QHTV ló fẹ́ máa wò àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti ọjà láyé sí QH tẹlifíṣàn wa. ẹ̀fẹ̀ ti wá dé lárugẹ QH TV lágbádé fún ẹ. QH Accra and beyond.